bisimilayi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah a kì í káàbọ̀ sórí àkọ́tún ètò alilmu nurun abu sumaya mabtada alim òní orúkọ tèmi imaamu wa suleiman hamza tí ajọ́ mú ètò wa náà ti wà pẹ̀lú mi báyìí ọlọ́run wọ́n ṣàgbàgbọ́ ìníjọsìn lọ́wọ́ ẹnìkan kan wa ustaz ló tún máa ṣàlàyé fún wa lórí ọ̀nà wo látún gbà táàtún fi rí ìyọ́nú ọlọ́run tàbí kẹ̀ táàtì ẹ̀ fi lékún nínú tọ́lọ́n torí ẹ̀dá wa sílẹ̀ ayé kọ́lọ́run bá kó ṣe gbígbọ́ rẹ̀ bá a ṣe fẹ́ gbọ́ ẹ̀ nírọ̀rùn àti ìlú náà kọ́nà kó ṣe nírọ̀rùn fún abákan náà bisimilah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu alhamdulilahi rabbil alamin thumma salatu wa salam ala rasulillah wa ala ahlihi wa sahbatihi wa ala kulli man salaka maslakahu ila yawmi ddin adọ́pẹ́ fún ọlọ́ọ̀ba atọ́rọ̀kí àtìgẹ̀ fún anabu muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábà rẹ̀ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ́ṣá ṣe àlékún àgbóyèsí fún ẹnì kọ̀ọ̀kan wa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó bá nífẹ̀ẹ́ ẹni tọ́lọ́run bá fẹ́ dáadáa pẹ̀lú ẹ̀ yóò fún ní àgbóyèsí àbí ọlọ́run gbogbo làkàkà wa ìgbìyànjú wa láti lékún ní àgbóyèsí rẹ̀ táàfin sìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ kọ́lọ́n kó mọ́sá kún wa lọ́wọ́ lórí ẹ̀ tó bá kún wa lọ́wọ́ kó mọ́sá wa gbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa kó má fi wálẹ̀ fún ṣàìtàn kó má fi wálẹ̀ fúnra wa tá a fi wá sọnù kó tó di pé a ń sọnù. lónìí pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a kókó kan tí ó ṣe pàtàkì nítorí pé gbígbàgbọ́ iye kókó yìí náà yóò jẹ́ kí ìgbàgbọ́ wa yóò jẹ́ kó jẹ́ ìgbàgbọ́ tí ó kún níwájú ọlọ́run wa yóò jẹ́ kí ó jẹ́ ìgbàgbọ́ tí. yóò ṣe wá láǹfààní láyé àti ní alkiyama bó ti yẹ pé kó tó di pé a lọ sínú kókó náà a fẹ́ tún ran a tún fẹ́ ara wa létí ní ọkùnrin àti obìnrin wa lọ́mọdé àtàgbà wa pé n ń pè ní ìsìn Islam ìnígbàgbọ́ nínú Ọlọ́run wa subhanahu wa ta'ala ni òpó àkọ́kọ́ nínú òpó ẹ̀sìn ìwà nígbàgbọ́ nínú Ọlọ́run wa ta'ala ẹ̀ka méjì náà sí ẹ̀ka àti ẹ̀ka ààrẹ lè ní kẹlìmà la ilaha illallah tàbá sọ pé gbólóhùn la ilaha illallah ní táwọn sọ pé kò sí ọlọ́run kankan kò sẹ́ni àwárí fún kò sẹ́ni àjọsìn fún kò sẹ́ni àgbọ̀rọ̀ sí lẹ́nu illa Allah àfọlọ́wọn ọba àlekẹ́ọ́lá ó túmọ̀ sí pé ànáfíò wal ithbatu lẹ̀sìn níta pẹ̀ ní náfíò òun náà ni mímọ́ ìgbọ́rọ̀ sí nǹkan kan lẹ́nu sísà ìgbọ́rọ̀ sísà ìtẹ́tí sí sísà ìnígbàgbọ́ sí nǹkan kan kó tó wá di pé àwa ṣe ithbat á ṣàfihànilẹ̀ ìṣàfihànilẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó túmọ̀ sí pé tó ń jẹ́ gbàgbọ́ òun náà ni ká ṣe àfihànilẹ̀ ọlọ́run nínú ẹ̀mí wa nínú iṣẹ́ wa nínú iṣẹ́ wa nínú àdìsọ́kàn wa nǹkan míì tó bá ti wá yàtọ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala apá nǹkan yẹn ti nǹkan míì tó bá ti yàtọ̀ sí ìlànà tọ́lọ́run ọba subhanahu wa ta'ala bí ó bá àti rí ká bá sábà tó ànímù nǹkan yẹn ànímù ní bàbá ilé lọ́ba sọ fún àná al-Qur'an al-Karim ọlọ́run ni wa man yakfur bit-taghut wa yu'min billah gbogbo ẹni tó bá ṣàì gbàgbọ́ sí nǹkan míì táwọn èèyàn ń fọkàn tẹ̀ sí nǹkan míì táwọn èèyàn nígbàgbọ́ sí lẹ́yìn ọlọ́run wa yu'min billah tó wá nígbàgbọ́ sọlọ́run ó túmọ̀ sí pé ká tó nígbàgbọ́ òdodo sọlọ́run á ti kọ́kọ́ ṣàì gbàgbọ́ sáwọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan oríṣiríṣi nǹkan ń bẹ láwùjọ wa oríṣiríṣi ìrònú ń bẹ oríṣiríṣi àdìsọ́kàn ń bẹ láwùjọ jẹ́ pé àdìsọ́kàn yìí téèyàn ó bá jọ nígbàgbọ́ òdodo nínú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala irú àwọn àdìsọ́kàn bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ pati àdìsọ́kàn yẹn irú ìrònú bẹ́ẹ̀ kò lè papọ̀ pẹ̀lú ìnígbàgbọ́ òdodo sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nírú àwọn ìrònú bẹ́ẹ̀ òun náà ní tọrọ màá dálé lórí ní dèédé àsìkò yìí òun náà ní ta pè ní tahrimu tatayyur aw tiyara fil islam bó ṣe jẹ́ èèwọ̀ nínú òfin ọlọ́run subhanahu wa ta'ala bó ṣe jẹ́ èèwọ̀ ká máa nígbàgbọ́ sí àwọn nǹkan kọ̀ọ̀kan ìnígbàgbọ́ sáwọn nǹkan wo àwọn nǹkan tó jẹ́ pé à ń pè ní àtẹ̀yàrọ̀ àtẹ̀yàrọ̀ ó náà ní nígbàgbọ́ sí ìmọ̀ ṣàfúrámà ká ní arárò fún ni bí alátara ń ta rí àbí látara ń ta gbọ́ àbí látara ń ta mọ̀ ẹlòmíràn àtúnjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó fẹ́ ṣe nínú sẹ̀mí ayé rírò fún tara ń rò fún ni ò ní jẹ́ kó tẹ̀síwájú lórí nǹkan yẹn bí a ò fojú rí ni àbọ̀fẹ́ tí gbọ́ ni àbó tiẹ̀ jẹ́ nǹkan kan tí wọ́n ti bá sábà láwùjọ ilé náà pè ní àtẹ̀yàrọ̀ àwọn àfọ̀nímọ̀ wọn ní táwọn pè ní àtẹ̀yàrọ̀ nínú ṣẹ̀ríà òun náà ni àtàṣáhùn bímar iyin aw masmọ́ aw màálùm òun náà ni kéèyàn ó máa kó súsú láti tẹ̀síwájú lórí àlámọ̀rí ayé tàbí kẹ̀ kéèyàn ó kéèyàn ó sinmi lórí ní tó fẹ́ ṣe kọ́ má tẹ̀síwájú mọ́ bímar iyin nítorí pórí nǹkan kan nǹkan kan tó fojú ẹ̀ rí àbí nǹkan kan tó gbọ́ àwọn màlúùn àbí nǹkan kan tó tiẹ̀ mọ̀ pé ah, àwọn èèyàn máa sọ báyìí níta abáláyé ni níta abáláwò jọ lélẹ̀ àwọn àfọwọ́ onímọ̀ wọn ní gbólóhùn tàtọ́ yọ wọ́n tiẹ̀ mú látara àṣìṣe táwọn alágbá máa ń ṣe látara àtọ́yẹ̀rọ níta gbọ́ ní tọ́yẹ̀rọ òun náà lẹ́yẹ àwọn alágbáwá tí wọ́n bá fẹ́ gbọ́ bùkátà kan wọn wà mọ ẹ̀yẹ tán bá mẹ́yẹ tán bá ti gún ẹ̀yẹ ń tó bá lọ sọ́tún wọn gbà pé ọ̀tún tẹ́yẹ lò yẹn pẹ̀lú táwọn fojú rí pẹ̀lú lílo ẹyẹ yẹn a jẹ́ pé nǹkan yẹn ó jọṣẹ tẹ́yẹ bá wá lọ sósì wọ́n gbà pé nǹkan yẹn kì í ṣe nǹkan tó yẹ kó nǹkan tó yẹ pé tèèyàn bá dáwọ́lé ó ṣẹ̀ṣẹ̀ kó má láṣeyọrí ni ibẹ̀ ni wọ́n tún á yọ àtẹ̀yàrọ̀ tá a bá wo nílẹ̀ Yorùbá náà oríṣiríṣi ìgbàgbọ́ oríṣiríṣi òun náà ní bẹ lọ́dọ̀ àwa Yorùbá ẹlòmíì bẹ tó bá jí làárọ̀ wọn láwọn kan ẹni àìjírí tẹlẹmi bá jí làárọ̀ tó bá kọ́kọ́ ráfọ́jú báyìí yóò sọ nítorí tún máa rí ní jọ́nà lọ́hùn tí ò ní dùnmọ́ ni yorùbá ní ẹni ẹ̀jírí lẹ́nìkan ìgbàgbọ́ tí o tó takò tọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ìgbàgbọ́ tó takò gbàgbọ́ ẹlẹ́sìn sílámù lélẹ́yìn tàbí ẹlòmíà ó máa súnmọ́ ó lè jẹ́ ní tó fetí gbọ́ bóyá àrò tí ó jáde bí ó sì jáde lẹ́nu ilé ẹ̀ lẹ́nìkan ní olórí ibú ló bá padà lọ́ọ́ lọ sùn olórí ibú bò wọn ò gbọdọ̀ fetí kòkò kòkò láàárọ̀ kùtù ìyẹn tó wáyẹ kó tẹ̀síwájú nínú ìrìn àjò ayé ẹ̀yẹn lọ́wọ́ ń yẹn kò sì ní í ṣe máa àwọn afáàní aw ma'lum tàbí nǹkan míì táwọn èèyàn tiẹ̀ máa ń rò àwọn èèyàn máa rò pé oríṣiríṣi nǹkan ń bẹ nílẹ̀ yorùbá tó jẹ́ pé wọ́n gbà pé tí èèyàn bá ṣe nǹkan báyìí nǹkan báyìí ni ó ṣe yàn láburú tí ò sì sákọọ́lẹ̀ kankan nínú al-Qur'anul Karim fún mathalan ẹlòmíì gbà pé ọjọ́ kan ń bẹ láàrin ọ̀sẹ̀ yorùbá nígbàgbọ́ pé ọjọ́ ẹtì ìlọ́jọ́ jimá bí a bá dáwọ́lé dáadáa níjọ́ jimá yóò tì ní kò ní lọ síwájú eré eléyìí nínú ìgbàgbọ́ ẹ̀bọ̀ lélẹ́yìí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nígbà tó ń ṣàlàyé fún anú alukoran kiri ọlọ́ba jẹ́ kó a mọ̀ wípé ìnígbàgbọ́ sírù nǹkan báyìí ká nígbàgbọ́ pé látara ń tá a rí tàbí tá a gbọ́ tàbí nǹkan tá a mọ̀ táwọn èèyàn ń sọ kó wá sa dínà gbé òkú fún wa láti tẹ̀síwájú lórí àlámọ̀rí tá a fẹ́ ṣe kó jẹ́ ká kára ró nítorí pé àgbà pé lè kàn wá látara ń tá gbọ́ tàbí tá tá a mọ̀ yẹn èrò eléyìí kìí sì gbàgbọ́ mùsùlùmí ìgbàgbọ́ ẹlẹ́bọn anabiwa musa alayhi salatu wasalam nígbà tó lọ́wọ́ bá ran sáwọn bá ní israel nínú sẹ́sẹ́ àìmọ̀kan nínú sẹ́sẹ́ aláìnígbàgbọ́ tí wọ́n ṣàfihàn rẹ̀ fanabiwa musa òun náà ni pé tí mùsíbà bá kà wọ́n wọ́n gbà pé àsìkò ìgbà tí musa ń bẹ pẹ̀lú àwọn ni mùsíbà ń kà wọ́n àlámọ̀rí ayé àwọn ń tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé musa wà rìn àwọn ẹlòmíín bẹ́ẹ̀ ó lè ní ọ̀rẹ́ àwọn kan wà lábújá gbogbo ìgbà òun náà ni gbogbo nǹkan máa dàrú tí wọ́n bá lọ tán irú ilé ìgbàgbé àwọn ẹlẹ́bọ ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ń sọ fún wọn al-Qur'an al-Karim ọlọ́wọ́n ni fayida àti ọmọ alhassana qalu lana adìyẹ inú suratul A'raf aya one thirty one ọlọ́ọ̀bá ni ọba ní Israel àti wọ́n jẹ́ kèfèrí nínú gbàgbọ́ òdì tí wọ́n fi bá Musa lọ wọn ni tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn wọn ni ọ̀dà báyìí dáadáa yìí ṣẹlẹ̀ sí wa ọlọ́wọ́n ni wa in tusibum sayyi'atun yatayyaru bi Musa wa man ma'ahu tí n tẹ́ kan kọ̀ tí aburú bá wá ṣẹlẹ̀ sí wọn gbogbo tó bá ṣẹlẹ̀ sí wọn nílá aburú wọn máa wò pé dídé Musa ló sá ẹ ló ṣe àbáwá aburú yẹn ni ló ṣe sàbàbí aburú tó padà ṣàwọn ọlọ́mọdé ala innama ta'irukum inda Allah ọlọ́ni ẹ lọ́ọ́ mọ̀ ẹ tẹ́tí yìí kẹ́ gbọ́ innama ta'irukum inda Allah yìí ti ń ṣe yín láburú inú kádàrá tọ́lọ́ ti kọ́ ọmọ ìlú wa kì í ṣe pé ìyá kan tó wá mọ̀ mi mọ̀ wá mi mọ̀ ẹlòmíì ti mú ìyá ẹ̀ lájẹ̀ẹ́ látàwọn oríṣiríṣi nǹkan tó ń rò tàbí tó ń fetí ẹ̀ gbọ́ ẹlòmíì ti mú ọmọ ẹ̀yẹ́ ó ti mú lọ́ta ẹlòmíì ti mú alábàágbé wọn ó ti mú lọ́ta nígbà pé ó ti pé tán bá ti wá sálàmà sí yàn báyìí ìjọ kejì lórí máa ń fọmọ òun eré ilé ẹ̀kọ́ sínú gbàgbọ́ ti mùsùlùmí anábọ̀ muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àdìsí àbí ọ̀rẹ́ rà tàbí ọ̀là àánú anábì là ájẹwà wàlà tìyà anábì ní kò sí tó ń jẹ́ pé àìsàn kan ń tàtàrà ẹnìkan bọ́sà ara ẹnìkan láìsí yọ̀ǹda ọlọ́run bá ń bẹ wala tiyarọ anábì sì ni ìgbàgbọ́ ká máa gbà pé ń tá a rí tàbí tá à ń gbọ́ kó máa nílapa lórí wa táàfù wa máa ń sí ẹsẹ̀ gbé anábì ní kò sórò gbàgbọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam wala hamata wala safa gbólóhùn wala hama àwọn ẹyẹ kan ni lábá ń pè ní hama ẹyẹ yìí wọ́n gbà pé ẹni tó bá ti bà sórí ilé ẹ̀ ó wá kéde ọdọ ọkọ ẹni bẹ́ẹ̀ náà ni irú yẹn náà ń bẹ́ẹ̀ lẹ́yìn ọba anábì ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ìbádọ́ àjọ pé ìran ẹyẹ kan ń bẹ tẹ́gbẹ́ tó bá wá kọ tàbí tó bá bà sórí ilé èèyàn ọjọ́ okùn rẹ̀ ń súnmọ́ nìyẹn anábì nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí ò wọlé ni anábì wà la sọ́fà bẹ́ẹ̀ náà ni kò sí ìgbàgbọ́ kò sínú ìgbàgbọ́ mùsùlùmí ká ní ìgbàgbọ́ pé sọ́fà ẹ pé sọ́fà rẹ̀ oṣù kejì ẹ̀sìn níjẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn alábá àwọn gbà pé ẹni tó bá bẹ̀rẹ̀ nǹkan kan nínú oṣù yẹn ní pàtàkì jọ ìgbéyàwó tó bá ṣe ìgbéyàwó ní oṣù sọ́fà pé ìgbéyàwó náà ní lálùbáríkà bẹ́ẹ̀ náà ni yorùbá náà nígbàgbọ́ sáwọn ọjọ́ kan àbáwọn àsìkò kan tó bó tìyàn bá ṣe nǹkan kan bẹ̀ èyí tó tún wá bà yẹn nú jẹ́ ni pé kódà àwọn tí wọ́n pera wọn ní àáfà àwọn náà tún wá ń dá sí àdádálẹ̀ yẹn wọ́n ń dá sí ọ̀nà ẹbọ yẹn bí kò ní ọjọ́ Wednesday ẹ gbọ́dọ̀ o ìjọ sátidé o àìwẹ̀ sẹ́ńjọ́ kan o a kì í wẹ̀ kankan jọ́ kan níbo la ti rí gbélé ọjọ́ kan la gbọ́dọ̀ súnmọ́yàwó ẹni ọjọ́ kan la gbọ́dọ̀ súnmọ́yàwó ẹni má súnmọ́yàwó rẹ lóru ọjọ́ ọdún má súnmọ́yàwó rẹ lóru ọjọ́ iléyá níbo la ti tí kinní kan bá sọ létí èèyàn ní tó túmọ̀ sí lélẹ̀ tí kan bá sọ nímú èèyàn ní tó túmọ̀ sí lélẹ̀ gbogbo eré ọlọ́wọ́ bá ní gbàgbó anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wàlà sọ́fà kò sí pé oṣù kan ń bẹ pàtó àbọ́jọ́ kan ń bẹ pàtó tẹ́gbẹ́tì yẹn bá dáwọ́ lé nǹkan nǹkan yóò ní láṣeyọrí irú ìgbàgbé ẹlẹ́bọ lélẹ̀ torí àlànàbọ̀ Muhammad sallallahu ibn Hussein lọ́dọ̀ mọ́mú Tabarani amílẹ̀ isamin na mẹ́ntàtọ́ yàrá àwòtótó yàrá la ànábì kìí òun náà lẹ́ni tó bá nírò gbàgbọ́ tàtọ́ yọ̀rọ̀ yìí tàbí ẹni ẹni tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ pa àwọn nǹkan tó ń rí àwọn nǹkan tó ń gbọ́ nǹkan kan tó bá ń ṣiṣẹ́ tọ́ anábì ní kò sára wa bẹ́ẹ̀ náà lẹ́ni tí wọ́n bá worú wọn bẹ́ẹ̀ sí tó bá fi gbà anábì kì í sára wa. torí abdullahi bin masoud radiyallahu ta'ala anhu ó ṣàlàyé fún àwọn àkọọ́lẹ̀ nínú hadith tiẹ̀ ó lànà bí pé at-tiyaratu shirkun at-tiyaratu shirkun wa ma minna ó láwọn anábì sọ pé níní gbàgbọ́ sí nǹkan irú nǹkan tá a sọ yẹ anábì ni o ní irú gbàgbọ́ tá a sọ yẹ yóò sọ yàn lẹ́lẹ́bọ ni ó láwọn anábì sọ pé wà máa mi na ilà ṣùgbọ́n kò sẹ́nì kankan nínú wa tí kì í fẹ́ máa fura sí àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí ó ní ṣùgbọ́n lakinna Allaha yudhibu bi tawakkul ṣùgbọ́n tí wọ́n bá ti ní ìgbẹ́kẹ̀lé tó wà ní ara ń rò fún un ó sì fẹ́ lọ kánò lọ ṣòwò ara tí ń rò fún ojú ọ̀nà ní da èyí tó dáa náà ni pé kó gbára lọ́lọ́run kó máa tẹ̀síwájú mẹ́ torí pé kò sí dáadáa kankan tó lè kàn yàn kò sáyè dáa kankan tó lè kàn yàn tí ò sí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ń bẹ̀ èrò eléyìí òun náà nígbàdàn ti yàrá nínú àkọọ́lẹ̀ mi inú àdìsí Anas bin Malik radiyallahu ta'ala anhu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ńlá adwa wàlá ti yàrá anabi ní ìgbàgbọ́ ká máa ṣe téyàrọ̀ lánàá tá a fi jà sàlàyé anabi kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ wáyọ̀ òjìbò ní alifáàlù anábì ṣùgbọ́n tí ó jọ èmi lójú òun náà ni alifáàlù òun náà ni ká máa ṣe fáàlù wọn á bèèrè lọ́wọ́ anábì pé kí ni fáàlù tá a lè máa ṣe anábì ní alkalimatu tayyiba òun náà ni ká máa sọ̀rọ̀ rẹ̀ sí ara ẹni àti kò nídìí ká máa fura máa burú látara ẹnìkan àbí látara àṣẹlẹ̀ kan ṣùgbọ́n kálukú yorùbá náà sọ àpèmọ́ra ẹni làpè tèmi dèrè wọn gbé nísìsiyìí tẹnìkan bá jáde téèyàn bá jáde láàárọ̀ tẹnìkan ní olórí ibú kéèyàn ní olórí ire lèmi anábì ní ẹnìkan ṣe kí ẹ lé tí àwọn bá jáde láàárọ̀ tó bá rí nǹkan kan tó tẹ̀mí ẹ̀kọ́ pé ìwọ ọlọ́run dáadáa ni ojú ó ṣẹlẹ̀ sí mi kì í ṣe pé yóò ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí ó padà rí tàbí tó gbọ́ yẹn àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbàgbọ́ òdodo tẹ̀yìn àfihàn ìtọ́lọ́wọ́n bá ṣe tí fi gbà yẹn lẹ́rú kọ́lọ́mọ́sá àjogún ẹ̀fẹ̀ ní kọ̀ọ̀kan wa. هذا السلام عليكم ورحمة الله وبركاته